mo fi ń wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire tòwúrọ̀ yìí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ nìkejì àpòstù orí tẹlifíṣàn Orísun gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Ṣògorẹ́ni kejì yín náà ni tẹ bá dẹ̀ ti rí mi báyìí ẹ ti mọ̀ wípé mo dé torintorin mo dé tọ̀rọ̀tọ̀rọ̀ mo dé pẹ̀lú àwọn ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ní kìmí tí ọ̀rọ̀ Ọlọ́run ń bẹ nínú wọn tòun ti àwọn olórin ọlọ́kan òjọ̀kan eléyìí tó dùn tí gbọ́ngbọ́n kan sí dáadáa ó ní mo kó wá sórí ètò yín ètò wa Ojúmọ́ Ire láàárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń béèrè lọ́wọ́ wa ní ọjọ́ mẹ́jọ wípé ṣé ẹ ti múra church ẹ rí dájú wípé ẹ lọ sí Sunday school o àbẹ́yìn tí ń dé aago mélòó lẹ́yìn máa ń lọ ṣùgbọ́n ẹ fún àǹfààní ẹ̀yin tí iṣẹ́ yín ò gbà kẹ́ lè lọ sí iléèsìn lónìí ẹ wò ó bóyá ibi iṣẹ́ ló ka yín mọ́ ni àwọn tí wọ́n ń ṣe ìtọ́jú àwọn aláìsàn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn bákan náà ó ní àwọn iṣẹ́ olóṣẹ́ mọ̀nàmọ́ná tí iṣẹ́ wọn jọmọ pé kí wọ́n máa bójútó iná kí iná má bàa lọ ní àwọn àwọn oríṣiríṣi iṣẹ́ ló ní ṣe pẹ̀lú ọjọ́ ìsinmi lọ́pọ̀ ìgbà ṣùgbọ́n o tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ wá ní orí ọ̀fẹ́ láti máa wo ètò yín ètò wa ojúmọ́ ire ti ọjọ́ Sunday òní pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ̀níkejì ẹ ṣoríire púpọ̀ torí chọ́ọ̀chì tẹ́ ẹ lọ yẹn ni mo wá gbé ka yín mọ́lé ìsìn tí àjọsìn láàárọ̀ yìí ó ti wà nílẹ̀ bíbà bí mo ṣe máa ń gbé wá ní ọjọ́ mẹ́jọ kí lóhun tájọ sọ̀rọ̀ lé lórí lówùúrọ̀ yìí òun náà ni mo pè ní gbígbilẹ̀ gbígbilẹ̀ gbígbilẹ̀ gbígbilẹ̀ kí ló máa ń fà á tí ènìyàn kì í gbilẹ̀ ṣé májẹ̀mú ọlọ́run ni fún wa láti gbilẹ̀ àwọn ọ̀nà àbáyọ wo ni lèèyàn fi lè kúrò nínú ohun tó ń dìyàn lọ́wọ́ láti gbilẹ̀ ẹ wo ìránṣẹ́ ọlọ́run ti wà nílò ṣùgbọ́n kí n tó fi ìránṣẹ́ ọlọ́run hàn wá mo fẹ́ kí a lọ yin ọlọ́run láàárọ̀ yìí nítorí pé ọlọ́run dára sí wa mo fẹ́ kí a lọ fi ọpẹ́ àtìyìn fún láàárọ̀ yìí nítorí pé lẹ́yìn ọlọ́run kò tún sí ẹlòmíràn a ó worship ẹ̀ yẹn ni pé a ó sìn nínú orin bákan náà la ó jó ẹ wò ó orin tí mo máa fẹ́ jẹ́ kí a kọ́kọ́ jó sí si ẹ̀ka kọ́kọ́ fi sìn òun náà ni wọ́n pè ní ọlọ́run tí a kò lè dá dúró láti ọ̀dọ̀ evangelist and lady evangelist Fẹ́mi àti Fúnmi Ìbídàpọ̀ tí wọ́n sọ wípé ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ibà náà la máa fi gbogbo ọjọ́ wa ìgbà wa la máa fi dú bákan náà ni màá wá rọ aṣeré dé láti fi ìbà fún ọ̀dọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run nìkan òun náà ló tọ́ láti máa fi ìbà fún mo fẹ́ ká sìn ká yìn nínú ẹwà ìwà mímọ́ rẹ̀ pẹ̀lú orin evangelist dr Lanre Tẹríba eléyìí tí wọ́n pè ní ìbà nígbà tá a bá ṣe yẹn tán ká wá jó sí níyìn lẹ́ẹ̀sìn mi dé ẹ ṣeun o nígbà tá a bá wá lọ tá a bá padà dé torí mo fẹ́ kí ká kọ́kọ́ yin ọlọ́run tá a bá wá lọ tá a bá wá dé yẹn ká wá kí ẹsẹ̀ bọ́ ká kí oorun bọ́ ká kí ohun gbogbo ara bọ́ láti sọ nípa ohun tí a mú wá lónìí tí a pè ní gbígbilẹ̀ nínú ọlọ́run kò tán síbẹ̀ o a ó ṣaláìdé a ò ní ṣaláìdé inú ìjọ Eunice Adesalu Worldwide Ministry màmá náà ní ohun kan láti bá wa sọ láàrin ìṣẹ́jú pé péréte nígbà tí àkókò yẹn bá tó a máa ma ṣe gbogbo ẹ̀ ní ṣíṣẹ̀ tẹ̀lé àlejò ti wà nínú ilé orin náà sì ti wà bìbà ó yá láti ilé agbára ó yá ẹ̀gbẹ́ sókè.